أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtúnkì ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àdìjọ kó ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹkàṣe ó pè é káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkòní àlefíkè òfin dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi. mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀mọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ Umu Abdullah ní Amẹ́ríkà wọ́n ní téèyàn bá jẹ́ ẹrú tó jẹ́ pé ó máa ń ṣe tààjùd lóru tó sì jẹ́ pé níṣe olóò máa ń ṣe bíi rákà bíi méjì lọ sókè títí ó fi wá mọ́ alára tó fi máa ń ṣe bíi mẹ́jọ mẹ́wàá wọ́n ní mẹ́wàá lọ́wọ́ gbajúmọ̀ jù tó yẹ pé máa ń sábà ṣe wọ́n ní ǹjẹ́ tí ọba wáyé pé kọ̀bá láǹfààní àti máa ṣe mẹ́wàá nídàkọ̀ọ̀kan tí ọba rira wípé ṣì nǹkan kan kò ṣe tàhájùdù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ìbéèrè aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè eléyìí tó tún wá láti ọ̀dọ̀ Umar Abdullah lógúnmọ̀ṣọ́ ń bí wọ́n ní tí ìyàwó bá wà tó jẹ́ pé ó máa ń mọ́ dúkìá ọkọ bóyá bíi oúnjẹ àti àwọn nǹkan míì tó tó ń wúlò tó yàtọ̀ sí oúnjẹ ọmọ ń fi ń tọrọ láì jẹ́ pé ó ń gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ débi pé kì í jẹ́ kọ́kọ́ mà tí ọkọ bá tún wá jàjà dé ipe ó fẹ́ wò pé ọkọ fẹ́ ká òun báyìí yóò dọ̀gbọ́n sí pé à ọ̀rí òun ní pọ́n kàn wá kí òun ní nǹkan kan so kò ní sọ̀rọ̀ kan fún ọkọ wípé òun fi nǹkan ọkọ tọrọ lẹ́yìn ọkọ wọ́n ní irú ìdájọ́ wo ń bẹ fún obìnrin báwọn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn ó ní pé wọ́n ní tí iléeṣẹ́ kan bá wà wọ́n ní iléeṣẹ́ kan wà tó jẹ́ pé ìkan ń dà wọ́n láàmú gbogbo àjà àtàyíká ìkan sáà máa ṣẹ́ wọlé ni wọ́n ní wọ́n á ti wá gbìyànjú títí fá ọ̀nà tí wọ́n lè gbà láti fi pinwọ́ kí ìkan kọ́ máa wọlé bẹ́ẹ̀ wọ́n ní wọn ò tí ì rí ọ̀nà àbáyọ sí irú iléeṣẹ́ bẹ́ẹ̀ àwọn kan wá dá wọn lóògùn yìí pé n tí wọ́n ò ṣe náà ni pé òkú ajá odindi òkú ajá ni wọ́n ò gbé wọ́n wá rì mọ́lẹ̀ ní àyíká àbí àyídá irúfẹ́ ilé iṣẹ́ bẹ́ẹ̀ pé tó máa ti rì mọ́lẹ̀ àwọn kan wọ́n wà gbígbà lọ wọ́n ní eléyìí ṣé kì í ṣe pé èèyàn ń lọ́wọ́ nínú ṣíríkù wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn ẹ̀jẹ̀ ń darú báwọn bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. nínú dáadáa wọn lọ máa ń ṣe fẹ́ dáa ó náà ní kó fún yàn láǹfààní àti máa jí ṣe sọ̀látù tahajjud lóru. anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ nípa sàhábà kan wọ́n ní ni'ma ar-rajulu fulan law kana yaqumu al-layl ẹni dáadáa gbà ní lágbájá ọ̀bàjẹ́ tó bá pé máa dìde ṣe sọ̀látù lóru ẹ̀yin tọ́lọ́ ràn lọ́wọ́ tẹ́ máa dìde ṣe sọ̀látù lóru oore ńlá lọ́lọ́run ṣe fún yín. bí yàn bá wá jẹ́ pé ńgbà tó bá jí lóru ìmọ̀ ìsiraka mọ́kànlá hmm. eléyìí dáa púpọ̀ ní ìkọ́sí anabi sallallahu alayhi wa sallam aisha radiyallahu anha ó ní ramadan ń bẹ àbí oṣù ramadan anabi kì í ṣe tayọ raka mọ́kànlá lóru ojoojúmọ́ hmm. àdẹ́pẹ̀rù ìyá tó náà ń ṣe mẹ́wàá lójoojúmọ́ á ní kó tún máa fi sọ̀látùl wítìrì kọ́ máa fi kún yóò fi máa já mẹ́tàlá bí kò sì máa parí sí mọ́kànlá. ìbéèrè wọn wá ní pé tí ọba máa ń ṣẹlẹ̀ ní ìdákúrekú páwọn ò láǹfààní àti jí ṣe sọ láti lóru ṣé àìlèjí láwọn ẹ̀kan láàrin ṣé kò ti kó bá iṣẹ́ àwọn bí kò kó bá nítorí pé iṣẹ́ àtinúwá lélẹ́yìí ọlọ́run ẹlẹ́dàá wa fẹ́ ká má kàn dúró sórí ọ̀ràn yàn lásán sangiliti láì jẹ́ pa àfináfìlà kù hmm. torí kò sí bá ṣe lè máa ṣe tó tí ládàá wà máa pé lápè pé tó bá yẹ pé sọ láti tọjọ́ ọ̀ràn yẹn nìkan là ń kà mójútó torí rà ń bùkátà láti tún máa ṣe náfìlà náà torí ládàá náfìlà náà ó fi kún tọ̀ ọ̀ràn yẹn téèyàn fi rán àlọ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù. bí ìdíwọ́ ìṣòro àìlèjí tó bá ṣẹlẹ̀ síyàn lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú mbẹ́ pípọ́ náà sọ pé fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù Ọlọ́run ọba lódiwọ̀n bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ Eh, ẹni tó ní òun máa ń fi owó ọkọ òun òun máa ń fi tọrẹ láì kò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ débi pé ńgbà tọkọ bá sì ṣe bí ẹni fẹ́ fura mọ̀ pé òun fi owó òun fi tọrẹ òun tún máa kálẹ̀ wọ́n wá ọ̀rọ̀ kan sọ títí pé òun fi bo ntí ń bẹ ńlẹ̀ kọ́kọ́ má bàa fura máa kí ni pàtó tó ń ṣe. Hmm. débọ̀n ti ṣe wá ń ṣe ń ṣe ń tọ́ da ló ń ṣe wọ́n náà ti mọ̀ pé kódà nítorí pé kí ni wọ́n ń pè lẹ́sẹ̀ wọn náà ni ma ha kẹfì sọ́dìrìk wẹ̀kẹ́rì ìta ẹ̀yà tọ́lẹ̀ àárẹ̀ yìí náàsì ní ilà yìí lò nínú ẹ̀mí èèyàn nínú gbáàyè èèyàn téèyàn sì fẹ́ káwọn èèyàn ó rí nǹkan ń pè lẹ́sẹ̀ náà hmm. àwọn olówó oúnjẹ tọkọ rà lé pé káyọ̀ fi máa jẹun ebi ọmọ wa mú un fi ń tọrẹ sọ nù wa délẹ̀ tán tọkọ bá fura tọ́ mọ̀ wípé oúnjẹ òun lòún fi ń ṣe mìíndín lòún fi ń ṣe sàrà lọ́nà bá wa káwọ́ ìnáwó tí ń ṣe lẹ́yìn lórí tó bá karó gbà náà wà láwa àmọ́ wa sọ̀rọ̀ tẹ́nu ọmọ ọ̀húnṣẹ́ láti máa ṣèbàjẹ́ ọkọ pé àkọ́tọ́jú lè yóò fi wá lẹ̀ lébi ọmọ pa wá a lè sọ sùpá mẹ́ta tí ò ní ra ń jẹ wọlé hmm. ìwọ ọ̀sán tí wọ́n sì o màtó sì jẹ́ pé àwọn èèyàn náà fẹ́ràn ọ̀rọ̀ tí wọ́n sọ tí múni wọ jahannama rọrùn àwọn ò ní ṣèwádìí wọn ní lọ bọ́kọ kún bí òun náà léèrè wọn kàn máa sọlé náà ni bàbá tó bàbá ọmọ sí kí ló mú ni ránṣẹ́ palákàrà ó tiẹ̀ bà wá jẹ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí tí ò sojú ẹ tó máa ń pa rẹ̀ ó ti máa sàsọlé torí ẹ̀ kò burú kóbìnrin ó mú nínú owó ọkọ kó fi ṣe sàrà kódà ó lè má sọ fún un tó bá ti mọ̀ pé kò ní bínú hmm. òfin Ọlọ́run gbà bẹ́ẹ̀ ìyàwó yẹn ó gbà ládàá ọkọ wa gba Baba la aládàá hmm. tọrọ ló lówó tí wọn fi ṣe sàrà àmọ́ tó bá jẹ́ kó o ti mọ̀ kọkọ rí òbínú kọtọ o ọ gbọ́dọ̀ mú nǹkan kan nu dúkìá rẹ̀ fi ṣe sàrà láì jẹ́ pọ gbà yọ̀ǹda rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ibi tí ikán ti ń dà wọ́n láàmú kò bá jẹ́ lé iṣẹ́ kò bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kò bá sì jẹ́bi iṣẹ́ kan táwọn lè rí òkú ajá mọ́lẹ̀ àti ṣe kí wọ́n dá wọn lábàá rẹ̀ èyí tó dáa jù ní kẹ́ ẹ má rí òkú ajá mọ́lẹ̀ ẹ má rí òkú ajá mọ́lẹ̀ ló kọ́ pé ẹ fẹ́ fi lé kán dànù nítorí pé àwọn ẹni tí wọ́n ṣe irú rẹ̀ náà àwọn náà padà tún fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé òfútù fẹ́ tẹ̀ lásán ni irọ́ náà ni hmm. òkú ajá tí wọ́n rì mẹ́lẹ̀ ọ̀bá wọn lé kán ó yóò lé lé níwọ̀nba àgbà díẹ̀ àbí lágbọ́n abìkan ìkọ́tún wà ń bẹ̀ digbí. ìkọ́ náà tún máa sọ ṣe rò pé <laughs> òkú ajá agbára rẹ̀ ń bọ̀ wà láàyè gan agbára rẹ̀ ọ̀káhùn hmm. ẹ̀ wá ajawa gbókù kọ pé agbára rẹ̀ ọ̀kà ẹ tún ṣèbéèrè ni tó mọ̀ nípa níta lè sí hmm. tí òfin ní fi ọdọ yín yẹn ṣe máa bà hmm. aleykum salaam wa rahmatulahi wa orúkọ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni Hamza Dikuru láti Abidjan. ìbéèrè yín. ìbéèrè mo ní ìbéèrè fún àwọn stars wa ni kí Ọlọ́run ṣe kí wọ́n pẹ́ fún wa. ìbéèrè mi àkọ́kọ́ ni pé nínú manhaj salaf ǹjẹ́ ó dáa kí ìyẹn gbégbá kí ìyẹn gbégbá device ìgbàgbà device kéèyàn mọ̀ ṣe device pẹ̀lú àwọn christianity ìjọ wà ní manhaj salaf. àyìn ìbéèrè mẹ́lẹ̀ kejì tí mo tún fẹ́ béèrè ni pé nínú wọ́n àti tí àwọn ṣéèkì wa ti máa gbọ́n jẹ́ pẹ̀lú ó dáa kí ẹ máa kópa nípa níbi ìrun ìrun òkú so mm, ó wà àwọn iṣẹ́ yẹn àwọn ọ̀kan máa ń wáyé tó yẹ pé nísìnyí tí ìyẹn bá ti ní ìyẹn ó kópa níbi irun yẹn wọ́n máa ń sọ pé ìwọ báyìí ìwọ báyìí bí àwọn akọ̀gùn kan mọ́ ní ìwọ báyìí kí wọ́n máa lọ erítẹ́ kí wọ́n máa lọ gbá kí máa lọ gbé sàárè yẹn kalẹ̀ jẹ́ irú àwọn ìyẹn náà wọ́n fún wọn ní ládàá pé àwọn náà kópa níbi ìrun jàǹdà yẹn náà náà mo ní kí n béèrè lọ́wọ́ àwọn ṣíkì wa. alhamdulilayi àkọ́kọ́ náà ọ̀rọ̀ nípa pé a máa ṣe ìfikùnlukùn ìfọ̀rọ̀wérọ̀ lórí oṣẹlẹ́sìn jẹ̀sì so wọ́n ní kí ni manhaj salaf nípa rẹ̀ manhaj salaf nípa rẹ̀ náà ni pé kò sí tó burú mbẹ̀ ká bá ẹni tí ò sí islam ká bá sọ̀rọ̀ lórí ẹ̀sìn tiẹ̀ tó lòun ṣe bíi àwọn ẹni tó jẹ́ pé àwọn jẹ́ yahudi àbí àwọn nasara táwọn náà láwọn ní àwọn tíra kan táwọn náà ń tẹ̀lé ẹ̀sìn láwọn ń tẹ̀lé àwọn kan nínú àwọn ànábì tó ti ṣáájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ṣe pé ẹ̀yọ kan ṣoṣo lòdodo òdodo ò lè pé méjì torí ẹ̀ á ṣe ìfikùnlukùn ó rí i pé ànábì wo gan-an ńlọ́jọ́ràn ẹ̀ lórí ito lórí tẹlẹ́mù àwa tá a ṣẹ́kù láyé lónìí pé ká máa tẹ̀lé hmm. pé àyè sì gbà wá láti máa tẹ̀lé tànàbì méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ àbánàbí ẹyọ kan só iná ní gbogbo wa gbọ́dọ̀ tẹ̀lé sọ eléyìí ìfikùnlukùn lórí irú rẹ̀ tá a mọ̀ sí comparative religion studies kò sí nǹkan tó burú ń bẹ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá o nítorí pé ní tí ò yé ẹnìkan ẹlòmíì ò fi yé nítorí sókùnkùn sẹ́nìkan ẹnìkan ọba tàmálẹ̀ sí lójú ọ̀nà pé àtẹ̀kíní kejì wọn wọ́n jọ ní àníyàn pé ibi tó dodo bá ti hàn àwọn gbọ́dọ̀ tẹ̀lé àwọn gbọ́dọ̀ sọ tọwọ́ àwọn alẹ̀ tẹ̀lé ní tó bá jòdòdò èyí kàn ṣe pé ẹ fi kùn lórúkọ pẹ́ǹsì àríyànjiyàn ṣàjàngbìlà lásán eléyìí tí ò ní bí àǹfààní kan fún igun kínní kejì eléyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ti máa ń ṣerú rẹ̀ ti pẹ́ àwọn tí wọ́n wà lójú ọ̀nà sunnah nabi sallallahu alayhi wa sallam wọn sì gbẹ́yìn bẹ́ẹ̀ rárá torí rẹ̀ náà ni sheikhul Islam ibn Taymiyyah rahimahullah wọn kọ tírà ńlá fún wa tó jẹ́ ìdí ńlá ńlá mẹ́ta wọn ní al-jawabu sahih liman baddala èsì eléyìí tó ṣe wípé ó múnádóko fún ẹni tó yí ẹ̀sìn anabi isa ọmọ maryam aleyhi salam padà bẹ́ẹ̀ náà ni uh, alimam ibn al-qayyim rahimahullah látọjọ́ tó ti pẹ́ làwọn náà ti kọ tírà kan fún wa hidayatul hayara fífi ẹni tí ìdààmú fífi ẹni tí ìdàkó mú mànà nípa pé kò mọ ìlẹ̀sìn òdodo tó yẹ kó wọ́n tẹ̀lé yàtọ̀ sí ìsìnà. so ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń ṣe comparative religion studies yìí báyìí òun ò ní jẹ́ pé àwọn mùsùlùmí lọ́wọ́ á wá sí mọ́ṣáláṣí lọ́wọ́ á ń fi tàwùrátà àbí ìnjílà àbí zàbúrà bá sọ̀rọ̀ torí pé àwa kìí ṣe táwa ń tẹ̀lé nu alukur'an làwa ń tẹ̀lé àwọn ẹni ń tẹ̀lé ìnjílà bíbélì àwọn lọ́lọ́ba lọ́sọ̀ fún wọn pé ẹ wo matthew orí báyìí báyìí ṣé ń tọ́wà ń bẹ̀lẹ̀ ń ẹ wo ìwé àwọn aránṣẹ́ ẹsẹ̀ báyìí orí báyìí ń tán sọ ń bẹ́ẹ̀ ṣé kò ti takò ń tẹ̀yìn ṣe so eh, májàmú láéláé lágbọn bíi báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́ọ̀bà sọ káwọn náà fi lè ríran rí nítorí wọn ò tí ì ríran rí ó sì ṣe kìí ṣe pẹ̀lú ẹ̀mí pé ọkàn fẹ́ dá wọn jàkadì pẹ̀lú ẹ̀mí pé nǹkan tí ó ṣókùnkùn sí wọn fẹ́ láyé wọn ó sì bẹ́ lọ́hùn kọ́ lọ́hùn fòdodo kó fi hàn táwọn náà lè bàjẹ́ ni tó ṣe wípé wọ́n gba ìsìn Islam wọ́n ṣẹ̀sìn tó dára wọ́n fi kú ẹni tó ṣe pé ó ní èrè ńjẹ́ ńlá lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kíyàmù eléyìí jẹba. wọ́n ní àwọn ti gbọ́ pé a ní ká máa kópa ká túyáyá túyáyá kópa nínú sọ̀látùl jánásà torípa nàbì sallallahu alaihi wa sallam ló sọ irú ẹ̀san ńlá tí ń bẹ fẹ́ni tó bá kópa nínú sọ̀látùl jánásà wọ́n pe ládàá yẹn ní qirat wọ́n ní mithlul jabal al wọ́n dà gẹ́gẹ́ bí àpáta òkè ńlá bẹ́ẹ̀ ni ládàá yẹn ó tó ah, òsánìkan tó fẹ́ pàdánù rú ládàá báyìí kákópa nù sọ̀látùl jánásà wọ́n ní máa ṣẹlẹ̀ láyè ibòmíì wípé ńgbà tí wọ́n bá tẹ́ òkú kalẹ̀ tí wọ́n fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára àwọn abẹnugan lè pa àwọn kan nínú àwọn ọ̀dọ́ láṣẹ pé àtiwọ́ àtiwọ́ àtiwọ́ ìyẹn lọ́ máa gbẹ́sàárì lẹ̀ ṣé ká dá wọn lóhùn ká lọ́ máa gbẹ́sàárì lẹ̀ ká mọ́ kópa nù sọ̀látùl jánásà lọ́ ni ló kọ́ pàǹbọ̀wọ̀ fágbà àbí ká ní pẹ̀lú ògbọ́ ọlọ́run àlọ́gbẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí àmì ẹja wa náà kọ́kọ́ kópa nínú sọ̀látùl jánásà nítorí kóore yìí kọ́ mọ́ bàa fòwárù torí ẹni tó bá kópa nínú sọ̀látùl janaza yóò ní qirat gẹ́gẹ́ bí òkè ńlá ní láàdá ẹni tó bá tún wá bá débi tí wọ́n ti sin tán tún fi sin lójú tiẹ̀ náà kó tó tún di kókó mbẹ́ yóò tún gba qirat mi kí ló dé qirat méjì tó yẹ kí n gbà ńláàdá ẹ sì fẹ́ sọ́ọ̀dì kan máa ń lọ́wọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ kópa nínú sọ̀látùl janaza kìí pẹ́ inshàlá ńgbà tá a bá ti parí sọ̀látùl janaza àwọn yàrá dé orí tí a ti máa lọ gbẹ́lẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ kẹ́ ẹ máa ṣe ẹ kọ́kọ́ kópa nù sọ̀látùl jànáza tẹ́ bá ti wá kópa ńbẹ̀ tán ẹ̀yẹn wá tètè máa lọ sórí tẹ́ láti lọ gbẹ́lẹ̀ kalẹ̀ eléyìí pàtàkì púpọ̀ nítorí ká mójútó nù orí ládàá ńbẹ́ńbẹ́ fáwa òórí sì ńbẹ́ńbẹ́ fókù nítorí pé òkú tẹ̀ ń ṣe sọ̀látùl jànáza sílám bẹ́ẹ̀ bá ti ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ládàá wà fún náà ebi kwanabi sallallahu alaihi wasallam nínú hadith ó ní tẹ́nìkan bá fi lè kú hadith ibn Abbas

eléyìí tó takò slam islam tọ́lọ́wọ́n ọbẹ̀ wa ń bì kankan tánà bí òsì fìrú rẹ̀ kọ́ wa láàmú wa sáré sí àwọn apọ̀ ń bẹ́ẹ̀ àmọ́ ṣe yànmùyànmù níbi tí ò ti yẹ ká rẹ́ nìkan láti pọ̀ ibi tó yẹ kí gbogbo ó túyáyá túyáyá jáde àwọn awọ àwọn èèyàn tì hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń eh, ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ǹjẹ́ tí èèyàn bá ti sin òkú sí ilé tẹ́lẹ̀ tí a bá fẹ́ gbé lọ sí iṣẹ́ padà ṣé èèyàn lè wù àbí èèyàn lè wù òkú yẹn lọ sí iṣẹ́ padà. so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ènìyàn bíi méjì àti bíi mẹ́ta tí wọ́n bá ń sọ pé àwọn àdéhàn pé èèyàn kú irú àwọn péréyàwó èèyàn lè máa ṣe tí irú nǹkan báyìí ti ní tẹ̀ ní orí èèyàn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní táwọn bá ti sin òkú sílẹ̀ sọ́tọ̀nà lábẹ́ òfin ọlọ́run pé káwọn ò hù láti gbé lọ sórí tẹ dáadáa nítorí pé tá a bá ti ṣàṣìṣe láti máa dá wa láì dá tá a máa ṣiṣẹ́ wa láṣìṣe kò yẹ wá bí ká tètè ṣàtúnṣe ẹ̀rí sísìnkú sílé kò sínú ìlànà tí ànàbì sallallahu alaihi wasallam fi kọ́ wa wọ́n ṣe bẹ́ẹ̀ fún lágbájá wọ́n ṣe bẹ́ẹ̀ fún támẹ̀dù wọ́n ṣe bẹ́ẹ̀ fún dóòlà kò lè sọ́dẹ̀sìn torí támẹ̀dù dóòlà lágbájá tẹ̀ ń wíyàn kìí sàwọn iná ni òfin ọlọ́run tọ́lọ́run sọ kalẹ̀ kìí sì sàwọn ní sunnah ànàbì sallallahu alaihi wasallam torí délé orí tẹ́ orí tẹ́ la fi sínlé kí ni pípàtàkì àti pípàpàrà tó wà nínú òkúta fi sínlé nítorí pé ń bọ̀ bá ti lọ́la ẹ tún lè tà mọ́lé hmm. nítorí pé òní la rí ọlọ́run lọ́mọ ilẹ̀ tí ọmọ ọ̀la ẹ wá di pé ìgbésí ayé ọ̀rọ̀rùn nǹkan fẹ́ rí lọ́wọ́ àwọn àwọn ọmọ tó kù fílẹ̀ wọ́n á ta òkú bàbá wọn mọ́lé láti ẹ̀wá pé wọ́n ta lẹ́nu láéláé àlófin ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ sìnkú sílé ìran òkú tí ń sin sílẹ̀ ọ̀hún ẹ rí i pé àwọn àbùkù kò ní jìnnà sí wọn ìgbénitá ẹnu àlà yóò tún máa ṣẹlẹ̀ hmm. àbùkù bí kọ́jọ́ pé àwọn èèyàn sọ orí sàárì òkú di ibi tí wọ́n ti máa jókòó nájú ibi tí wọ́n ti máa sọ̀rọ̀ dọ́wọ̀ ẹ̀kẹ́ hmm. kọ́dà ń gbà mí gan akramakumullah ó lè jẹ́ pé di sàárì ńlẹ̀ ọ̀nà ìtọ̀ rẹ̀ sí tí wọ́n máa fi fáyà rẹ̀ <laughs> ẹlòmí ẹ̀wẹ̀wẹ̀ ó ṣeé ó jẹ́ pé sàárì òun orí rẹ̀ ni wọ́n máa sùn sí. Si wọn àwọn sọ fẹ́ nìkan pé àwọn tó à ń sùn lórí sáré bàbá wa nǹkan kan ẹ má bínú àké má bínú àbíkọ́ lọ́wọ́ má bínú. ìsìláàmù hmm. lọ gbọ́dọ̀ jókòó lórí sáré ó sùn ọta káàkà lórí sáré òkú. Hmm. bá sì sọ̀rọ̀ fẹ́ràn bàbá tó kú à ń jókòó lórí ẹ̀. Hmm. bákan náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú yẹn wọ́n ti sọ wọ́n ẹ nǹkan dàrú fáwọn ọmọ rẹ tó filẹ̀ o wàá tẹ́yìn sí o hmm. ah láìláì ẹni tí ò rí nǹkan kan túnṣe tó fi kú hmm. wọn bẹ́ẹ̀ tọ́lọ̀ fún túnṣe ló túnṣe tó fi lọ ìgbà tó wá kú tán ni wọn á bá yín tẹ́yìn sí wọn sọ bàbá ń bàbá dóòsà yóò ń yà wọn sọ dóòsà wọn máa jí pè wọn máa pè kó tó di kí wọn lọ sùn lẹ́yìn gbogbo ẹ̀ ìlànà tí ọ̀tọ̀ tẹ̀sìn Islam ọ̀fẹ́ fún wa ni ẹ má sìnkú sílé ẹ wù ẹ lọ sin sórí tẹ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé níjọ́ tí wọ́n bá wù yóò bùkátà kẹ́ ẹ láyà nítorí pé ẹ lè bá bàbá màmá yín nípò tí ọ̀dà nítorí jọba jẹ́ bá lè ti jẹ́ pé a ti bó sáré lójú ká má lè dìde ká má lè dúró láti palẹ̀ rẹ̀ má lọ síbòmí mm. pé a ń taari ọ̀dà tòǹtà lẹ́ni tó ní ẹṣin lé tẹ́lẹ̀ ẹ sì lè bá bàbá àti màmá yín nípò tó dáa púpọ̀ pé kí bẹ́ẹ̀ ṣe sin wọn láti ogún ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n tún ṣẹ́kù mm lọ́fíńdà ní gbogbo ẹ̀ tẹ́ fi sí wọn lára láti ogún ọdún sẹ́yìn kò kó mbẹ́ ẹlòmíì ilẹ̀ ọ̀jẹ̀ ara rẹ̀ ẹlòmíì ilẹ̀ sì ti jẹ́ ráúrá ẹ máa sa egun tó bá kù ọ̀wé tó bá kù náà lẹ́kọ̀ọ́ lọ sí orí tẹ́ tẹ́ fi jẹ́ pé ẹ láǹfààní láti lo léyìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ hmm. wọn lẹni méjì ríran sáwọn kó àwọn kù hmm. kí làwọn lè ṣe hmm. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òfin ní ìṣẹ̀lẹ̀ èèyàn kù náà ni <laughs> àmọ́ tẹ bá sọ pé tí òfin ní ṣẹlẹ̀ ń kíákíá hmm. <laughs> àmì ò kú náà ni nítorí pé walaw ishta alfan thumma alfayni ba'daha fala budda min yawmin tasiru ila al-qabr so bó ṣe ẹgbẹ̀rún ọdún tó tún lọ ẹgbẹ̀rún ọdún méjì lẹ́yìn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ó dé wọ́n padà dẹni tó lọ sí sàárè náà hmm. torí ẹ̀ á kú náà ẹnìkan ríran sí ọ ẹnìkan ríran sí ọ gbé lẹ́yìn islam wà nídìí ẹ̀ nínú islam òun ṣe jẹ́ ẹni tí ọmọ ríran tóun ò jẹ́ni tí wọ́n máa ríran sí á nìrìn èké àníkálukú kọjú mọ́sẹ́ tó wúlò tí ó jọ ọ̀rọ̀ náà lọ téèyàn ó fi sórí eré pé àbá dé kúrò nílé ayé tá a dẹni tó di ara lẹ̀ hmm. torí ẹ̀ ẹnìkan bá lóun ríran sí ọ má tẹ̀tí gbọ́ ọ tẹsẹ̀ rẹ má rìn ṣe rí aburú ń bẹ nínú ká máa pa àríranṣíyàn àríranṣíyàn àkọ́kọ́ irọ́ náà lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kejì tún ni pé káàtì ẹ̀pìyàn kan lálàṣọ ọwọ́ ara burú ọ̀rọ̀ ìdápọ̀ ṣẹlẹ̀ ṣọ àìsọ òun náà ni òní mú wọn hmm. bẹ́ẹ̀ lànà bí fi kọ́ wa tó bá sọ pínrín a mọ́ màá rí nǹkan báyìí sí ọ a ó léwu ó ṣe kínní ọwọ́ sísọ tó sọ ó ti sínà pé yọ

ọlọ́run kò sí wa lọ́mọ alìjánná so nítorí de eléyìí wọ́n máa yọ̀gùn ní anil mawti dawa'u ogun kan ò sì ti gbani lọ́wọ́ kù á kù náà ni ṣèwọ́n sàmà bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n jẹ́ ká túbọ̀ tán rẹ̀ ọ̀dà kókó lórí Islam náà. naam sheikh lábẹ́ ìbéèrè wọn sà ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa gbà á gbọ́ tí ẹnìkan bá sọ pé òun rí yàn sí òun rí nà sí yàn báwọn lóòótọ́. ànídìí ànídìí àníwọ́ lásán ìrántí Zero zero nine five five one six four four three eight plus two two three three three four eight eight eight zero nine nine six. Hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín. Azan Alẹ́ Azan láti Tanda. Ìbéèrè yín. Náà mo ní kí ẹ bá bí àṣekìlérè nípa ẹgbẹ́ àǹṣẹ́gbẹ́ ọmọ òlù kankan yẹn. Mo béèrè ní prógámù ọ̀kan mo rẹ̀ béèrè dáadáa. Mo fẹ́ béèrè ni pé. Ah. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá ọwọ́ láti ọ̀dọ̀ sista goniya ní New Jersey wọ́n ní tí obìnrin bá wà tó jẹ́ pé ó ń ṣe èélà rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n èélà ń ó ti dá débi pé ó ti lọ wẹ ìwẹ̀ gan lòun àtọkọ náà bá súnmọ́ra wọn àmọ́ lẹ́nu bẹ́ẹ̀ iná ni ó tún wá ṣàkíyèsí pé èélà tún wá wá wípé ṣé èèyàn ń bẹ lábẹ́ pé ó dáràn pé èélà rẹ̀ ò tí ìtàn tó fi lọ bá ọkọ rẹ̀ ni àbí yóò san ìtanràn àti pé irú ìtanràn wo gan ní bẹ fún irúfẹ́ obìnrin báwọn láti san ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn òun náà ni pé wọ́n láwọn gbọ́ ìjìyà tí ń bẹ fún obìnrin tí ó abilékọ tí ó sì ṣe zìnà wọ́n ní pé ìjìyà oníbẹ̀ fọ́kùnrin náà tó jẹ́ pé òun náà wọ́n ka mọ́ ibi tó ti ń ṣe zìnà tí ó sì ń bá obìnrin míì tó ń bá lò pọ̀. alhamdulilayi tí obìnrin ti ń ṣe nǹkan oṣù bá ti mà dájú wípé nǹkan oṣù ń ti dá látàrí pé ó rí i pé omi funfun ti jáde lábẹ́ òun lẹ́yìn nǹkan oṣù àbó rí i pé kì í ṣe pé omi funfun jáde ṣùgbọ́n àyè ibi tí nǹkan oṣù ń gbà jáde ti gbẹ ó sì kó owó bọ̀ kò rí àmì ẹ̀jẹ̀ má torí ẹ̀ ọjọ́ sì tún ti pé iye ọjọ́ tí máa fi rí nǹkan oṣù ti pé so tó bá wá lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lẹ́yìn rẹ̀ tó á jẹ́ pé lẹ́yìn rẹ̀ àbí tó ń tẹnu rẹ̀ náà ló tún rí ẹ̀jẹ̀ eléyìí ọ̀sẹ̀sẹ̀ tó bùkátà tanràn nítorí kìí ṣe pé ó tanra rẹ̀ láti sọ pé nǹkan oṣù ti tán láì jẹ́ kó ti tàn eléyìí tó wá yẹn ó jẹ́ nǹkan tó ṣe pé èèyàn ò fojú sí pó lè wá lásìkò yẹn kò sẹ́lọ̀n rárá àmẹ́ńtọ́ mọ̀ mọ̀ mọ̀ pé nǹkan oṣù tí dà wọ́n kàn jẹ́ pé nǹkan oṣù ọ̀wá lásìkò yẹn lọ́ba lọ sáré wẹ̀ lábàdì lórí pọ́pìn mu ọba sá lọ sánà títí ọkọ fi bá a lò pọ̀ ó mọ̀ ọkọ lè mọ̀ mọ̀ ṣèyàwó hmm. tó mọ̀ yẹn ṣèyàwó san yóò san ní sùdínà rẹ̀. yóò san ní sòdìnnàrò náà nìtàn eléyìí tó ti ń lọ bíi eh, kápé yóò eh, something thousand naira so èyí tó sì jẹ́ ọkọ tó wọn mà òun ní san kankan hmm. nítorí pé obìnrin yẹn ìdí tó fi san ìdajì mọ̀ọ́mọ̀ gbéra rẹ̀ lọ bọ́kọ ọtọrọ kí ìbálòpọ̀ wáyé lásìkò tí ó wọ́n ní àwọn gbọ́ ìyà tí ń bẹ obìnrin tó jẹ́ abilékọ tó bá ṣe zina lábẹ́ òfin ọlọ́run náà ni kí wọ́n sọ lóko títí tí ó fi kú bẹ́ẹ̀ ni òfin yìí ó ṣe wà nínú àlùkùránì nù bẹ́ẹ̀ náà lọ wá nínú tọ̀wúrátà àti ìnjílà májẹ̀mú láíláà àti tuntun àfi táyà nìkan bá fọwọ́ bo tọ̀dọ̀ rẹ̀ òfin ọlọ́run ni kò yí padà rárá rárá ọlọ́run ò fẹ́ ìwà àgbèrè òfin rẹ̀ ọ̀fàyélẹ̀ mú kéèyàn ó ṣe zina torí ìdílé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìyá rẹ̀ nu. wọ́n á ní ọkùnrin wa ń kọ́ àkòsí yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ìkíní kejì wọn bá ti jẹ́ abilékọ ìyàwó ti ní ọkọ rí kódà kó ṣe pé kọ́ mọ̀ sí lọ́dọ̀ ọkọ níìsì ọkùnrin náà ti níyàwó rí kódà kí ìyàwó mọ̀ sí lọ́dọ̀ rẹ̀ níìsì wọ́n ti jẹ gbèsè kí wọ́n pa wọn ni. hello. hello asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè é. Ìyáàdí Kọ́sìm ni láti Gabon. Ìbéèrè yín. Mo ní ìbéèrè mẹ́ta fún Dr. Wari. Ẹ já mú méjì mbẹ́. Ìbéèrè mi yẹn. Ok, ìbéèrè mi alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni pé ẹni tí ó tajà fún yàn. Hmm. Ó lè tajà fún yàn. Lẹ́nu ìwádìí tí yàn ṣe èèyàn wá rí i pé ọjà náà tó tà fún yàn. Ó ìlọ́po ọ̀nà méjì àbọ̀ ló fi tà fún yàn. Èèyàn wá bá ń pé ó díwó náà ọjà náà kù fún yàn àbí kí ó gba ọjà ìpadà kó dá ó náà fẹ́ dínwó kù ó sì wá gba ọjà kò á dá owó padà mọ́ kí ni ìdájọ́ owó ẹni bẹ́ẹ̀. ẹlẹ́kejì ìbéèrè mi ẹlẹ́kejì ni pé ọmọ kékeré tó ti bàlágà tó sì ní kíra ṣé ó lè ṣíwájú fún yàn ti ṣe sọ láti fún yàn. alhamdulilayi ọjà tó máa tà fún wa ó ti kó wọn gbà wá nígbàkúgbà <laughs> torí owó rẹ̀ ní ọ̀nà lọ́pọ̀ méjì ààbọ̀ ni wọ́n tà fún ah ìgbàkúgbà tó pọ̀ jù <laughs> so bó láti á sí òfin ọlọ́run gbà pé kẹ́ ẹ dá padà hmm. wọ́n ń pè lẹ́yìn ní khiyarul ghabn àǹfààní wípé ẹ ní àǹfààní àti ṣẹ̀ṣà látàrí gbígbá wọn gbà yín bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kò sí aburú ń bẹ òfin ọlọ́run torí káràkátà wọn máa lórí kájèrè hmm. so èrè òsì ní òdiwọ̀n lábẹ́ òfin ọlọ́run tó a lè sọ pé lẹ́yìn sẹ̀ àmọ́ tẹ́yìn ti fura mọ̀ ṣẹ̀rí àfihàn láǹfààní pé kẹ́ padà bóòlù ó sì wá gbọ́jà padà tó ní dówó padà àtòwò àtọjà ló fẹ́ jẹ ni tó wá dáwó padà fọlọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nílẹ̀ sí ẹ títí tó fi dá padà fún yín wọ́n ní tí ọmọ kékeré bá ní kírọ̀ ìwé lè ṣáájú ọmọ tó mọ ṣe imam. ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa ṣíṣe lè má mọ àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n ẹnu wọn kò pé tó bá pé náfìlà ni náfìlà gbogbo wọn bá ń ṣe kò sí ní tó burú kọ́mọdé kékeré tí ò tí bàlágà kò ṣe lè má mọ hmm. ìyapa tó wá wà ní pé tó bá jẹ́ ọ̀ràn yẹn àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ alhanafiya almalikiya àti àwọn hanabila wọ́n ní ọmọdé ò lè ṣe ìmáàmù báwọn àgbàlagbà nínú sọ̀láàtì ọ̀ràn yẹn àtàrí ìmáàmù Shafi'i àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ Shafi'iyya àwọn sọ pé kò sí nítorí burú mbẹ nítorí kọkàn nínú àwọn sàhábà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òun ń ṣe lèmáàmù fáwọn èèyàn rẹ̀ nígbà tó wà lọ́mọ ọdún mẹ́fà sọdún méje lèmáàmù tí sì ń ṣe fún wọn ó kárí sọ̀láàtì ọ̀ràn yẹn àti ètò ẹjẹ náfìlà bó tilẹ̀ jẹ́ pé àwọn Shafi'iyya sọ pé ètò tí àwọn náà lọ́rùn jù náà ní kọ́jọ́pá àgbàlagbà ni ọmọ ṣe lèmáàmù nínú sọláàtì tó bá jẹ́ ọ̀ràn yẹn àmọ́ tí ọba sí ń kọ́ ọmọdé tó bá kájú ẹ̀ ó lè ṣe lè máàmù. tó èyí tí ọkàn balẹ̀ sí oní ẹnìké tó bá pé láwùjọ tá a wà yàn ààrẹ nìkan kán tó jágbàlagbà tó máa kí ó tó sì mòfin ọlọ́run tó de sọ̀lẹ́ ìyàwó ọmọ kéékèèké lọ táwọn ń lọ ilé kí ó hmm. ah, wọ́n lè ṣe lè máàmù àmọ́ tó bá pé ibi tí àgbàlagbà bá wà ní ọ̀tọ́kọ́ ọmọdé ó ṣe lè máàmù àgbàlagbà hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹtí ń pè. Iskil Adéyanjú látọ̀yọ́ nìkan. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé téèyàn bá ti sin òkú sí ilé tẹ́lẹ̀. Téèyàn hmm. lè wú padà kí n gbé lọ sí ìtẹ́ àbí èèyàn lè wú padà mọ́. Oh, ìbéèrè ẹlẹ̀. Ọ̀nà àwọn ìbéèrè lẹ́kọ̀ọ́ ẹbẹ́yìn lẹ pè wọlé lẹ́ẹ̀kan tẹ́ béèrè. ẹ ẹ ìtọ́jú mi kọ́ọ̀sì ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì mo ní kí èèyàn bíi méjì àti bíi mẹ́ta tán bá lọ́la sí èèyàn pé èèyàn kú kí wà. a ti dáhùn a ti dáhùn ẹ má tún jẹ́ ká máa padà sẹ́yìn mọ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tẹ́fìmọ̀ láǹfààní láti máa pè wọlé sórí ètò ẹ̀ lóko yín o. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. Abibulayi ló sọ̀rọ̀ láti fẹ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé àwọn olórin tó ń kọrin yẹn hmm. tó wá jẹ́ Mùsùlùmí tó wá oníkùwàdà fún òun kọrin yẹn mọ́. Hmm. Gbogbo owó tó ti ní yẹn ṣé báwo ló ti máa ṣe? Ọlọ́run máa forí jì. Ẹ jẹ́ ká mú béèrè eléyìí náà kún. Ẹ lọ́wọ́. Assalamu alaikum wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ̀ ti Abu Muhammad láti Kọ́tọ̀. Naam láti Kọ́tọ̀ rẹ̀ ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé wá níbi kan níbi yẹn ti ń kà fún wa. Ọwá ni kéyìn òwò Ìyẹn wà lọ sí tó máa yẹn gbóyè ń dilé nítorí táwọn èèyàn máa ń jẹ ìdígbò ìjẹ́ máa fi ń fúnra wọn lóyún lọ́dọ̀ wa bẹ̀yẹn lọ́wọ́ ní sí nípa àkàkà lọ́dọ̀ wọn láàrin ara wọn. ẹ̀lọ́. tóbìnrin yẹn bá padà ẹ̀lọ́. ẹ tún béèrè kejì ń ṣe. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ìdígbò táwọn èèyàn wa máa fi fúnra wọn lóyún nílùú wa bẹ̀yẹn. tó ní sí yìí tó sì ní kàkàkà láàrin wọn. ok tóbìnrin yẹn bá padà rí pé tó ń fẹ́ yẹn kò ṣé ìlànà kan wà tó yẹ filẹ̀ àbí ọkàn filẹ̀ fún mùsùlùmí nígbà tí ó sì yí ìgbà kan láàrin wọn tẹ̀lé. tí èsì tún ṣe mùsùlùmí àbí. orúkọ ọkùnrin yẹn àwọn kì í ṣe mùsùlùmí. ó ti yé náà. náà ó ti yé. E? náà e? wa alaikum salaam warahmatullah náà ṣe é. àwòkọ ẹni tó béèrè nípa ẹni tí ń kọrin ó sì jẹ́ mùsùlùmí tó fẹ́ túbà ǹjẹ́ tó bá túbá gbogbo owó tó ti wá kójọ gbogbo dúkìá tó ti kójọ nídìí orí ọ̀nà tí ò dáa ní ẹ̀sìn sí yóò túbá lọ sọ́dọ̀ lọ ní tútúbá gidi gbogbo ohun tó ti wá forin tó ti fi bàjẹ́ gbogbo ohun tó ti forin tó ti fi dá tó ti fi dàrú nínú ìgbésí ayé àwọn èèyàn tó yọ àwọ̀ ọ̀nà láti tún ṣe èso orin náà ni ó fi tún ṣe máa o tó yọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀mọ̀ pa akọrin náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n bí ọ̀jẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n máa pàkíyèsí gbogbo etí mo ti sọ báyìí o gbogbo etí mo ti wí báyìí o ẹ o ẹ̀mọ̀ tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yín bọ́ bá ṣe ha kó nínú gbogbo ọpọlọ so ìgbà pé kí wọ́n ha àmọ́ ẹ dákun èmi ò tún sọ́ọ́rù rẹ̀ mọ́ ẹni tó bá sì ti gbọ́rù rẹ̀ tó ti tara tèmi tún ṣìnà wọ́n dákun wọ́n ha kó ní ọpọlọ pé wọ́n pè wọ́n lọ sídìí rẹ̀ ń gbà wọn àmẹ́mẹ́ ti túbà o káwọn náà túbà tẹ́lẹ̀ yìí pàtàkì nítorí pé ó ti fọ̀rọ̀ síyàn lọ́nà hmm. ọ̀rọ̀ náà ló tún padà tún fi tún wa ṣe ó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ ọ̀sọ́ lórin tẹ́lẹ̀ hmm. ní ìsìn ọ̀sọ́ lọ́rọ̀ lásán eléyìí ń jẹba owó tó wá ti tùjọ nídìí orin tó ọlọ́nkọ yẹn wàá máa fi ṣe àwọn dáadáa lórúkọ pòǹtùbà wàá máa ṣe àwọn nǹkan tó ṣe wípé yóò máa fi hàn pé ti kábàámà hmm. lórí ọ̀nà tó gba tó fi kówó yẹn jọ ó sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kó lè bá àforíjì hàn èèyàn lè kọrin àfi gọ́jọ́ pé èèyàn lò hmm. so ohun tó ní ìwọ́n wàá lò sídìí dáadáa ní ọmọ pèpè fún sọláàtì ní mẹ́sàlásì ohun rẹ̀hùn tó dùn tó máa fi kọrin o so ìwọ́n tó yẹ pé mashallah olóhùn arò olóhùn kìíní olóhùn kìíní olóhùn yọ so ọmọ bá a pè sọláàtì ní ìsìn wọn kọ bó wọn ṣe ń pè sọláàtì ọmọ wa pè. àti irú ẹni tó ṣe bẹ́ẹ̀ o olówó gidi nínú àwọn olórin nílùú òkèèrè hmm. wọ́n ti wá ń ṣe wáàzí fún ti pé ọ́sà tùbá hmm. wa mọ́ṣáláṣí kan ẹni máa ń jókòó sí throughout hmm. ni ó pèpè fún gbogbo sọlọ́wàtì wọ́n sì ń túbá títí ní nǹkan tá a máa ń ròyìn rẹ̀ ẹlẹ́yìn ìjọba wọ́n ní sùjúdù tìláwà sọ̀ràn èèyàn ní kí sọ̀ràn èèyàn èèyàn bá ṣe ẹni tó sì kọ̀ tí ò ṣe wọ́n ní tẹ́yàn bá ń kẹ́ alukur'ani níbì kan tẹ́yàn wá kà débi tó ti yẹ kéèyàn forí kanlẹ̀ tẹ́yàn sì wo bí ìbẹ́ ti ṣe rí pé tí mo bá lè lọ́ọ́ forí kanlẹ̀ pínrín láàyè ibi tí mo wà pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ń tọrọ kiri ká mi bí ẹni ń ṣe kárí mi lọ̀rọ̀ mi ọ̀fẹ́ jọ lójú àwọn èèyàn ṣé kí n sì forí kanlẹ̀ ní àbí báwo àkọ́kọ́ tí ó bá yẹ pé kẹ́ kéwù tẹ̀ ń kà náà bẹ́ẹ̀ náà kọ́ wọn ò ṣe jẹ́ kárí mi. tó o nítorí tí eléyìí báyìí hmm. ẹ forí kalẹ̀ náà ni. <laughs> ní jẹ́jẹ́ tí wọ́n. <laughs> ẹ bẹ́ẹ̀ bí ẹ máa kíyèsí gbogbo ẹ̀sìn tẹ́yìn bá ti ń ṣe tẹ́lẹ̀ tó rọ ọ lọ ẹ mọ̀ pàdán wò láàyè ni. Hmm. àwọn èèyàn ń bẹ lọ́tún wọn ń bẹ lósì wọn ń bẹ wájú wọn ń bẹ lẹ́yìn ọmọ kékeré ní ṣe hmm. táwa ń sọ̀rọ̀ alukurani kini nke onika ni mùsùlùmí ni so gbogbo ẹ náà ọlọ́run fẹ́ fi dán wò náà ni o ti kàá débi tó forí kalẹ̀ forí kalẹ̀ o sátìrí kọ́kàntì ẹ̀ máa Hmm. torí ọlọ́run ló ṣe ṣéke ṣe torí tiwọn hmm. torí àwọn wọn fẹnu yẹgẹrẹ kọ́mọ̀bà wàá jẹ́ pé àbá wọn yóò padà ṣẹlẹ̀ ọ lórí pé kárí mi náà lọ ń bá ká ìwọ ò ṣe nítorí tọlọ́run hmm. léyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní wọ́n ń fúnra wọn lóyún ṣeréṣeré láwùjọ so tí obìnrin bá wá jẹ́ pé ẹnìkan fún lóyún tí ó sì padà wá rí i pé ẹni tó fún lóyún kì ṣe mùsùlùmí tó ń bá fẹ́ lọ sọ́nà pàtó wà tí ó fi lọ ni àwọn wá pé tó bá jẹ́ mùsùlùmí náà ló fún lóyún kọ́. torí pé tí ọ̀dọ̀ ọ̀dà náà ni kò bá jẹ́ mùsùlùmí ló fún lóyún kò bá jẹ́ káfìrí ló fún lóyún àlọ́ ń gbogbo wa. tó ń torí tẹ eléyìí báyìí ìsìláàmù ò sì gbà pé torí pé bá àkàntí bára yín ṣe ti dọkọ àtìyàwó ara yín ọkọ àtìyàwó hmm. kejì yín bẹ́ẹ̀ ìgbà tó bá hàn sáwọn èèyàn pé tí kábàámọ̀ sì àforíjì láwùjọ ibi tí ò ti sẹ́nìkan tó fi ń jófin so ìgbà náà ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gbà yín láàyè pé tẹ bá tiẹ̀ fẹ́ fẹ́ra yín ẹ ti kábàámọ̀ ẹ tọrọ àforíjì àmọ́ ẹ̀ tún ẹ̀ tún pọ́ntìlá lẹ́ ń gbé tọ́ rẹ̀ mí kékeré bí wọ́n bá tún rọ ọmúlẹ̀ kan sí irú àwọn eléyìí àníjẹ́ wọ́n fẹ́ra wọn hmm. àníjẹ́ kan fẹ́ra wọn tó bá wá ti wá hàn sóbìnrin pé n tó ń ṣe ọ̀dà hmm. so zinama ló ń ṣe yòó ń ọlọ́mọ tóun ó bí gbọ́nà oyún oyún ẹyẹ yìí ṣòbó ni ó ṣe ṣe tẹ́lẹ̀ náà tá ń dè wọn pọ̀ hmm. yọgbà lè bàbá tiẹ̀ lọ ni hmm. ọkùnrin náà wọ́n sì gbọ́n bàtà rẹ̀ pẹ́pẹ́pẹ́ ó kó omi tọ̀ wá. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín ẹ ti ń pè o. àwọn sheik ló ń sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. ìbéèrè wa ni pé fẹ́ kìtọ̀ fún kóòtù ọ̀kọ́ bá a ṣe ń pèpè fún sọ̀lá tí ó wá látara nọ́bì àti wàá láti ṣe ìkọ́ mọ̀ tó lọ́la àti àti wàá látara sọ̀lá. ọ̀dà tó ọ̀dà torí àǹfààní ẹni tó béèrè àti àǹfààní àwọn èèyàn míì ó tilẹ̀ jẹ́ kó gbóró ilé kí ó ló ti yẹ kẹ́ wa kọ̀ hmm. àmọ́ ó sì ṣàǹfààní sẹ́wọ̀n pọ̀pọ̀lọpọ̀ náà ń pè sọ hmm. láti tí ọ̀ma pè tí ọ̀ma wíwèé kówèé hmm. so أقبل صلاتك الله أكبر الله أكبر أو بلامج الله أكبر الله أكبر كبرك فلام الله الله أكبر الله أكبر نعم إذا الله أكبر الله أكبر نعم أشهد أن لا إله إلا الله أو لامج أشهد أن محمد رسول الله أو أرك محمد رسول الله تنوين را ولا وفي تجويد أقول ما لهم بتنتين في صلاة وفي توهم بني إدغام بغير غنّة ẹ kì í rọ bọ́nú tẹ̀wé nìyẹn láì ramú ó ní idghamun bighayri gunna. lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀ hayya ala salah sọ̀lẹ́ẹ̀tì yẹn yọ parí sí ha nítorí kìí ṣe táà tí wọ́n sí lórí ńlọ́wọ́ à ń parí rẹ̀ táà oníroboto táà padé ni tàbá ti fẹ́ dúró lórí irú rẹ̀ yóò di ha awì lẹ́ẹ̀mejì hayya ala al-falah wọ́n parí pẹ̀lú ha ha kì í ṣe hayya ala al-falat ẹlòmíràn ni ẹ máa bọ̀ wá nu pápá nu <laughs> ntí wọ́n sì ń pèpè sí ni pé ẹ máa bọ̀ wá sóríire. Hmm. Allahu akbar Allahu akbar. لا إله إلا الله أجمع نعم قتل جيبي وأن حديث أبي محظورة رضي الله عنه إن تنقني الترجيع هنا نقول ما تبات الله أكبر الله أكبر لا ماني نبالي أواسق أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أن يرلات معبون سوكك أشهد أن لا إله إلا الله أو لا مجي أتبون سوكي أشهد أن محمد رسول الله أتبون لا مجي تبعجك واسبالي ما نقبك وفن نيك باتل فجاري باتي يو أسوكي الصلاة خير من النوم أو لامج سوبا إلا ما قوكي فن صلاة أهو مصني باي كومانا فين أني قام الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر la ilaha illallah. jazakumullahu khairan ya sheikh inshallah ibi náà láti máa ṣẹnu ró lónìí ọjọ́ mẹ́jọ láti máa pàdé padà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́nkọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ ìyáàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀n ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina àti afa ismail tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọládùn níbi lolóko mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni wọ́n kí wa ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú wàlìjẹ́nà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Assalamu alaikum. Muslim Student Society of Nigeria MSSN Ekati ti fásitì Mẹ̀rọ Ládòkè Akíntola Lautech Ògbómọ̀ṣọ́ ló tún ń tẹ́ Jihad Week fún tọdún fourteen forty three AH ìjírọ̀ kàlẹ́ndà pẹ̀lú àkòrí The Staunch Country. Olùgbàgbọ́ òdodo tó dúró déédéé léyìí tó máa gbìnà yà lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá twenty twenty one níbi tí Sheikh Omarudin Abdulaziz Abu Hafs yóò ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa aṣọ olùgbàgbọ́ òdodo. Kútùbà Júmọ́ àlọ́ máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá twenty twenty one níbi tí ìmáàmù àgbàl lautech ọ̀jọ̀gbọ́n abdulwahab tijani yóò ti máa pẹ̀kẹ́lu títẹ̀lé òdodo tẹ̀síru súrọ́tù nìsá àyà kẹrìnléláàádọ́rùn-ún sí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ló máa tẹ̀lé lọ́jọ́ júmọ́ ọ̀hún kan náà pẹ̀lú sheikh habibillah aliyadewiy sheikh tajudeen sọ̀làwọ̀dín ẹ̀wẹ̀ náà máa pa á létí nípa àwọn àǹjàná idán àti ojú burúkú lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹwàá lọ́jọ́ sheikh sulaiman hamza yóò wa lẹ́kọ̀ọ́ nípa àkóríjì hardwick tọ̀tẹ̀ yìí ní gàbádáyà léyìí tá country olùgbàgbọ́ òdodo tó dúró dúró déédéé àìlágbọ̀yé nípa kádàrá ni sheikh rasheed abdulaziz fi máa bọ́ wa yó bámúbámú fi kásẹ̀ ètò ńlẹ̀ gbogbo mùsùlùmí ìlú ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀pátá là ń retí níbi jihad week yìí o. jazakumullahu khairan bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá.